gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ a máa ń mú kókó ọ̀rọ̀ kan tí a mọ̀ wípé ó ṣe pàtàkì tí àwọn olólùfẹ́ wa gan nílé tán bá gbọ́ wọ́n máa jẹ̀ gbádùn ẹ̀ gbogbo nǹkan tá a bá ṣe fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ láàrin àwa àti àlejò wa ẹ àlejò wa a fẹ́ sọ̀rọ̀ nípa ikú àwọn òṣèré lẹ́nu iṣẹ́ ṣe mọ̀ pé tó bá ń ṣe sinimá báyìí wọ́n lè ní pé ẹni báyìí báyìí nínú eré náà ó kú wọ́n á dẹ̀ sin àdẹ̀márí báyìí pé wọ́n gbé pósí wọlé ṣé ewu kankan wà níbẹ̀? ṣé wọ́n tiẹ̀ máa ń kú lóòótọ́ ṣé ewu wà níbẹ̀ because ẹni tó bá ṣerú sinimá yìí tó ṣe pé ó kú ṣé ó ní nǹkan kan tó lè máa dààmú ẹ̀ tó bá yá hmm. ẹ̀yin tó ti ń ṣiṣẹ́ yìí mo fẹ́ kẹ́ bá wa yànnà náà ẹ̀ dáadáa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ìbéèrè yẹn. Hmm, ìbéèrè tẹ béèrè ìbéèrè pàtàkì lẹ béèrè ṣé mo nílé ayé yìí kò sẹ́ni tó wà nílé ayé tí ò ní belief tiẹ̀ ṣùgbọ́n ṣé mo gbogbo àwọn beliefs yẹn ìwọ ni culture o ìwọ ni religion o hmm. èèyàn tó bá fẹ́ ṣe eré tó fẹ́ yan eré tíátà láàyò ádà orí ìtàgé ni àbí ti sinimọ́ ni hmm. ó gbúdọ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé already láti number one ó ní passion fún hmm. and ṣé mo mo ya skit kan gbà kan nígbà tí mo wá ya skit yẹn mo wá rí i pé gẹ́gẹ́ bí concept yẹn ṣe rí gẹ́gẹ́ bí concept skit yẹn gangan ṣe rí ni pé mo ní láti lọ sí better ground eléyìí kì í ṣe pé àwọn bẹ̀rẹ̀gán tẹ́ pé wọ́n kọ̀ túmọ̀ àbí tí sẹ́ẹ̀tì máa ń ṣe hmm. mo láti lọ sínú bẹ̀rẹ̀gán gọ̀gọ̀gọ̀ kí n hmm. parí skit yẹn síbẹ̀ lẹ́yìn ìgbà tí mo wá ya skit yẹn tán hmm. ó wá ku wọ́n ti mú wáìdì mi ó wá ku cu ni àwọn kan wá àwọn kan wá ń wo bẹ́ẹ̀ pé ah nǹkan tó ṣe yóò dáa kí nìkan ò dáa o kí nìkan ò dáa o mo wá ní onílòótọ́ ni kò dáa but àti ìyá lọ báyìí ká wá stop ẹni mo ní wẹ́ẹ́ tí bá kú lórí nǹkan tí mo ní passion fún ó dẹ̀ dáa náà o pẹ́pẹ́ nǹkan tí mo ní passion fún pé at least my name will never forget if we always remember pé àbọ̀bọ̀ ah, yìí olórí nǹkan tó nífẹ̀ẹ́ sí hmm. tọ́lọ́ ń gbé fún nílé ayé orí ẹ̀ ló kú lé lórí so gbogbo àwọn pé eh, aṣeré àwọn ṣe pé wọ́n gbé pósí wá wọ́n gbé bragandi wá wọ́n ṣe kinní kan wá yẹn eh, ọlọ́run ló ní ìgbà tẹ àkókò lọ́wọ́ èèyàn so tọ́lọ̀ bá ti sọ pé kò sí kan tó máa ṣẹlẹ̀ kò sí kan tó máa ṣẹlẹ̀ so gbogbo yẹn òun kò ní kí ẹ̀ wá rárá gẹ́gẹ́ bíi pé àwa tá jẹ́ actor tá a dẹ̀ yan iṣẹ́ tá a yan gidi gan tá a ní passion ọ̀hún tó ń ṣe pé bóyá owó tó wà ń díẹ̀ àbí nǹkan míì tó wà ń díẹ̀ làwa wa hmm. tó wáyé pé lóòótọ́ lóòótọ́ nǹkan téèyàn yàn wá láti ọ̀run ni téèyàn bá kú fún nǹkan tó ní fún passion fún to God Elédùmarè kò sí problem. ìyẹn ni wípé àwọn tó ń kú lẹ́nu iṣẹ́ nígbà tí wọ́n bá ń ya iṣẹ́ lórí ìtàgé nínú àwọn sinimá àgbéléwò tá ń wò àlejò wa ní pé kò sí nǹkan kan tó wà níbẹ̀ o ṣùgbọ́n èmi ó sì ń ṣe mí ní kàyéfì because mo ti gbọ́ àwọn ìròyìn kankan rí táwọn kan máa sọ wípé ipa tíyàn bá kó ń gbà míì bóyá wọ́n máa ń ṣàkóbá fún yàn <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ tiẹ̀ sọ pé ẹ̀yin lọ sí. bí eh, ti bá kọ eré tán mo máa make sure pé ibi tó léwu jù nínú eré yẹn torí àwọn kan máa sá pé àwọn ò fẹ́ ṣe ibi tó léwu jù nínú eré yẹn gangan gan lèmi máa make sure pé mo ṣe kí ni mo wà torí pé mo mọ̀ pé ọlọ́run ló ní ẹ̀mí mi iṣẹ́ tí mo ṣe ọlọ́run ló gbé mi wábẹ̀ kì í ṣe pé mo pé èèyàn kan pé eh, èèyàn kan ṣe ṣe no torí pé ó ti wà àní mo ti kọ story láti age of nine years ni mo ti ń kọ títí títí títí títí títí tá a fẹ́ fi wọ bí forty years now so ẹ mọ̀ pé ó ti pẹ́ gan so ibi tí mo dẹ̀dẹ̀ lé ni ọlọ́run fún ara ẹ̀ ló tò mí síbẹ̀ kí n ṣe pé agbára pé ẹ lọ ṣe kíní kan lọ ṣe àwo kan mo tún wá jẹ́ nǹkan tẹ́ pé the funnest ni pé mo ṣe wà mi ò lẹ́sìn ọlọ́run nìkan mo máa ń pè ọlọ́run nìkan ni mo ní tó máa ń mi ní ẹ̀sìn kan ṣùgbọ́n ọlọ́run ọlọ́run nìkan ni ẹ̀sìn kan. ẹ ọlọ́run náà ni gbogbo wa ń sìn. ẹ ṣe ń pa àwọn kan máa sọ fún sọ fún yín fún ẹ ẹ gbúdọ̀ jẹ́ o ẹ gbúdọ̀ jẹ́ o ẹ gbúdọ̀ jẹ́ o ẹ gbúdọ̀ jẹ́ ẹ gbúdọ̀ but èmi believe pé gbogbo náà ṣe bọ́ ọlọ́run ni wọ́n ń pè <laughs> ẹ jẹ́ kí n máa pọ̀ náà yẹn náà direct náà. ẹ lẹ́yìn ìgbà tí ẹ lọ sí burial ground yẹn kò sí nǹkan kan tó ṣe yín lẹ́yìn ìgbà yẹn ẹni tó bá fẹ́ kú nínú sinimá ṣé wọ́n máa ń wọ́n máa ń kọ́ wọn bọ́n ṣe máa kú ni àbí wọ́n kàn máa ń ṣe bẹ́ẹ̀ pé wọ́n kú ṣé wọ́n tún máa ń kọ́ mm, ipa yẹn náà ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nínú sinimá nígbà tí producer tó bá mú script ẹ̀ wá bá ṣe máa yàṣẹ lélẹ̀ a máa kárátà tí a fẹ́ play yẹn gangan a máa gbé kárátà yẹn wọ̀ hmm. because tá a bá gbé kárátà yẹn wọ̀ kò sí bá ṣe fẹ́ bring out the best acting to make people understood pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ mọ̀ imagine nígbà tá a bá yaṣẹ́ lọ́wọ́ nǹkan tí mo rò sínú tí mo dẹ̀ fẹ́ káwọn èèyàn máa mọ̀ nǹkan tí mo rò sínú. Hmm. so àwọn secret kan náà wà nínú ìdí iṣẹ́ wa tẹ́gbà lè máa sọ lórí afẹ́fẹ́. kọ́lọ́ kó ṣàánú wa ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti gbọ́ àwọn ìròyìn púpọ̀ táwọn èèyàn máa sọ pé ipa táwọn èèyàn ń kó nínú eré bó máa ń ṣàkóbá fún wọn pé tán bá ti ṣe nǹkan báyìí o bóyá wọ́n ṣe bí ẹni tó kú ó máa ṣẹlẹ̀ sáwọn náà ní ojú ayé gangan gangan tó ẹ ti gbọ́ báyìí o ẹ̀yin olólùfẹ́ wa àlejò wa ní pé kò rí bẹ́ẹ̀ o ẹ Ọlọ́run má jẹ́ ká rí búburú bóyá nǹkan ti fẹ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó wá ṣẹlẹ̀ sí ẹ olóṣèré náà wá ní pé ipa tó kó nínú sinimá yẹn òun ló ṣàkóbá fún ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn ẹ jẹ́ ká lọ tí a bá padà dé ètò ń tẹ̀síwájú à